إن الحمد لله يطمئن قلبه يطمئن قلبه ¡Gracias! الأمور قال النبي صلى الله عليه وسلم هو الذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى لا يكون بينه وبينها إلا ذراع فيسبقه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم لا يعمل بعمل أهل النار أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبقه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها متفق عليه ومن ثمرات الإيمان بالقضاء والقدر على الوجه الصحيح عدم النياحة والكلام القبيح عند المصيبة لأن الإنسان يعلم أن كل الأمور لا تقع إلا بأذن الله ومشيئته وأنه لا يدري ماذا يفتخر الله له من الخيرات في المستقبل قال الله تعالى كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الشعر رواه الترمذي هذا كلمة ونعبة ونعبة في سواد المسلمين èyí tó yí pé òun lè darí alámọ̀rí ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ àti ọwọ́ rẹ̀ ọ̀nà ọba yìí ló fi wá sí gbòǹgẹ́ sójú ọ̀nà ẹ̀sìn yìí torí pé kì í ṣe nígbà tí ẹni kọ̀ọ̀kan wa kí ọ̀nà ọba kí ọkọ̀ wa sórí ìsìlẹ́mù ti ẹ̀sìn islam sílẹ̀ kí ọmọ ọba tó gbà náà ìkọ̀kọ̀ níbẹ̀. gbogbo àwọn ẹ̀sọ́ pé pé wọn ò sí gbànà tí ojú ọ̀nà islam yìí kí ọmọ ọba kí ọmọ gbà sáájú ẹ̀kọ́ kan wọn. asọ̀rọ̀ ìfẹ́ ìgbẹ́jọ́ anábì ọmọ hamlet lọ́gbọ́gbọ́ àwọn ìwò sẹ́lẹ̀ ẹni tí ọlọ́ọ̀ba tó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńlá yìí pátá ìkẹ́ àti ìgbẹ́ náà ni ó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn àti aláṣọ tẹ̀lé ojú ọ̀nà wọn títí di ọjọ́ ìgbélé àlọ́kẹ́yàmà. ní ìtẹ̀síwájú nípa orígun pàtàkì ìtọ́jẹ́ ìkànlára orígun ìgbàgbọ́ tí a ń pè ní kádàrá ìyẹn ní ìpè gbogbo ètò ọlọ́ọ̀bá tí ó ti pé síwájú kí ó tó dá sánà sí ilẹ̀. a ti sàlàyé nípa jíjẹ́. lè gbára lé ọ̀nà ọ̀gá wa. torí kí ẹni tó bá ní ìgbàgbọ́ sí kọ́dà ara bó ti tó àti bó ti yẹ yẹ́n àti gbogbo àlàáfàrí ti bẹ̀rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé yìí ọ̀yẹ̀ kó o níbi bí ọ̀nà ọ̀gá ti fẹ́ yọ wá jẹ́ kí ẹ̀mí rẹ̀ ọ́ balẹ̀ yóò sì lè máa fi ọ̀nà ọ̀gá láti jẹ́ pé pé ìtàkùn kó sé torí pé ọ̀nà ọ̀gá ní kápá gbogbo kan lára gan ìtọ́jà pípé.

ti sẹ̀mí bí ó ti lu ìsẹ̀mí ayé rẹ̀ nǹkan tí ó jẹ́ sèyàn ní tí ò ní jẹ́ sèyàn ọ̀dọ́ náà nìkan subahana wa ta'ala ló wà tí wọ́n bí ọlọ́run bá ti kábàrà ní ọ̀dọ́ ló ń kálukú kódà kéèyàn ó gbìyànjú jù bẹ́ẹ̀ lọ kò ní kọjá bí ọlọ́run bá ti pè gbogbo rẹ̀ fún àlejò sọ́kọ̀ọ́ sallam nínú hadith tó wà nínú bukhari àti muslim tí ìtọ́lára sọ̀hátà pàtàkì rẹ̀ abdullahi ibn mas'ud tí wọ́n gbà wá nínú rẹ̀ alẹ́bí sọ yí pé ẹnì kọ̀ọ̀kan nínú yín ẹni wọ́n kó ìṣẹ̀dá rẹ̀ jọ sínú àpòdùkẹ́ ìyá rẹ̀ yóò wà níbẹ̀ ní omi lọ́pọ̀lọpọ̀ fún odidi wọ́n tètè nígbà tó bá yá yóò di. jogún funya yàn òun náà ni ìtẹríba ìwà rẹlẹ̀ torí pé ẹtún nígbàgbọ́ sí kádàrá yọọ mọ̀ yìí gbogbo nǹkan yòówù tọ́jẹ́ tòun yálà lówó àbí lọ́mọ àbí kìí ṣe mímọ̀ sí wọn rárá bí kò sí pé ó náà lọ subahana wà dáadáa yìí. àwọn kan wọ́n gbìyànjú ju lọ ṣùgbọ́n tí mo rí ìgbà tó ń rí yẹn. wá ti pín pẹ̀lú agbára àti ọgbá lèèyàn fi máa kó nǹkan jọ ni ẹjọ́ wà nàìjíríà lọ́yẹ olówó jù lágbàáyé ṣùgbọ́n gbogbo nǹkan pátá pẹ̀lú bọ́lá ọba bá ti kádàrá bọ́lá ọba ti pè é pa ìgbogbo rẹ̀ síwájú kí kí ó tó dá ẹnì kọ̀ọ̀kan wa. ìdígbàgbọ́ tí kádàrá bó ti tó àti bó ti yẹ kì í jẹ́ nígbà tí ọlọ́run bá jogún kankan fún yàn nínú àlámẹ̀rí ayé yóò jẹ́ kéèyàn ó nígbà náà àwọn tó wà lábẹ́ rẹ̀ yóò jẹ́ fọ́mọ̀ yìí pé iṣẹ́ yẹ fún òun ṣe pẹ̀lú orin tó náà bá ti fún yìí òun náà yẹ fún òun dúpẹ́ látara wọn yóò ṣe dáadáa lẹ́tọ́jọ́ máa tẹ́ yóò ṣe dáadáa lẹ́tọ́ gbà títẹ́ yóò ṣe dáadáa sí ẹ̀tọ́ àti tí lára nǹkan tí kádàrá ìnígbàgbọ́ sí kádàrá ló ti tọ́ àti bó ṣe yẹ tí máa jogún fún yàn ní. bákan náà yóò jẹ́ kéèyàn ó lè máa dúpẹ́ lọ́pọ̀. kí ló fà á torí pé ẹ̀ńtọ́ nígbàgbọ́ sí kádàrá yọ̀mọ̀ yìí pé ìgbẹ̀yìn alámọ̀rẹ́ kò sí lọ́wọ́ ọ̀hún. ẹ̀ńtọ́ lówó ó lè ṣe ẹ̀ńtí òní má ẹ̀ńtí òní tẹ́lẹ̀ ó lè padà di ẹ̀ńtí òlówó ẹ̀ńtí òní yìí tí òní kò ó lè padà jẹ́ tí ó ní ìfẹ́ yẹn tó ti gbé ẹ̀ńtọ́ wá ní yọ padà sípò ẹni àkọ́kọ́. gbogbo àyà àyè pátá iṣẹ́ ọ̀gbẹ́yìn rẹ̀ yọ mọ ibi ọmọ ọba nìkan lónìí màsí. látara bẹ́ẹ̀ yọ máa jẹ́ kí ó ní ìtẹríba kò ní jẹ́ tí yóò gbé ọjà lérí tọ́nà ọba ti fún yóò sì jẹ́ kó lè máa dúpẹ́ yọ wá tún wá máa jogún ìbẹ̀rù ọlọ́run àti ìmọ̀ tí ọ̀rẹ́ lè sọ náà ìmọ̀ bí ọlọ́run lérí nǹkan tí ọlọ́run bá ti fún un pé wọ́n máa ṣàlékún. anábìwọ̀n muhammed sọ́kọ̀ bá ọ̀rẹ́ gòtẹ́lẹ̀ nínú àdéhùn mọ̀kàdá àdébìtọ́ pé òun fi ọlọ́run rẹ̀ gbogbo ẹgbẹ́ kó kò sí ẹnìkan tó tún lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún kéèyàn máa pè kéèyàn máa wọ́rẹ́rẹ́ yàtọ̀ sí ọlọ́run wọ́n wà nínú yín ẹ̀dọ̀dọ̀ ike yọ ma ṣègbìyànjú yọ́ ma kírun yọ́ ma gbàwẹ̀ yọ́ ma ṣe hajj yọ́ ma ṣe dáadáa yọ́ kọ́ mọ́tálásí gbogbo nǹkan tó yẹ máa ṣe ti fi ojú rẹ ọlọ́run ti fi ṣe ọmọ àlejò náà gbogbo nǹkan yìí lẹ́ni yóò máa ṣe. débi wípé ìdí fi wọ àlejò náà. ìwọ̀n abájú ẹ̀ báyìí yẹn ni pé àsìkò tó kù tí yóò fi wọ àlìjẹ́nà lérí títí yìí kò lè ju ká náwó lẹ̀ yẹn ni pé tó kéré jọjọ ni ṣùgbọ́n nítorí ti wà nínú àkọọ́lẹ̀ yóò gba wájú ẹ̀ yóò bá yí padà àpèjúwe eléyìí pọ̀ ẹlòmíì ó lè jẹ́ pípọ́n gan-an ní ọ̀pọ̀ máa dé ní ọmọdé láti ó ní ká àbí ní kejì tí ò tó pẹ̀lẹ́ yẹn fi tọ́nà ọba lẹ̀ lọ́ba tó ń pẹ́ ìgbàgbára àwọn ọ̀yá àwọn jẹ̀mọ́ àmọ́tárá tẹ̀ ó ṣe kókó jù nípa ìdógún sí ẹ̀sìn ọlọ́run ọ̀sùn àánú ọ̀dàlá. báyìí ni ti máa bá lọ sí pé yóò kù sáàtà kó di ọmọ ní àkọọ́lẹ̀ ọmọ ẹ̀. bọ́yá yóò gbàgbọ́ láàrin méjì wọ́n sí fún láì mọ iye ọdún sẹ́yìn tí wọlé sí wọlé sí láàrin méjì ní ọ̀bà ní ọ̀bà di ga na báyìí ni ó ti máa bá lọ níwọ̀n bá ìtókù ní ọ̀tẹ̀lẹ̀ ayé rẹ̀ yóò ti kú sórí ẹ̀ yóò ti dọ̀rọ̀ àjẹ́nà tó àdídì ẹ̀kọ́ tó pọ̀ ló wà bẹ́ẹ̀ sọ fún ẹ̀kọ́ kan wáyé pé irú kò sẹ́yìn abárí kọ́ wà kọ́ ló ti di yálà nípa alámọ̀lẹ́ ní àdìtayé sọ ìkẹtayé oríkì anábì wa muhammed sọ́kùnrin wọn wáyé òṣèlú nínú àdídì mi ó ní ẹ̀mí ó ń kálukú wa ìka ọ̀nà ọ̀bà lọ́wà tí ń yí padà sí bó ti wù ú yẹ lọ́fàá nínú àdúrà anábì wa muhammed sọ́kùnrin wọn wáyé òṣèlú tí ma ti ní pé aláhùnmọ̀ tẹ̀síìsì àlàyé ìrẹ́ ọ̀nà ọba fi ẹ̀mí mi rinlẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ ìyọ́n ma ti rẹ̀ bẹ̀ sọ́nà ọba ọ̀sán àwọn ọ̀gá rẹ̀ torí pé ọlọ́ọ̀ba nìkan lọ́mọ ìdí ọ̀gbẹ́ yìí ẹ̀dá kọ̀ọ̀kan. lára ṣe tí ìnígbàgbọ́ sí kádàrá bó ti tọ́ àti bó ti yẹ títún máa jogún fún yàn ó ní pé kìí ṣe kí èèyàn sọ̀rọ̀ kọ̀rọ̀ nígbà tákàwọ́ kan bá dé torí pé ọ̀sẹ̀ tó lè là nínú àdánwò nínú ìsẹ̀mí ayé. lára tí ọlọ́wọ́ ti dá má ìsẹ̀mí ayé ni bí bá rí èyí tó dùn gbà díẹ̀. so nǹkan kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àmọ́ kí. wáyé ní ọmọ akábàárà yìí pé á fún ọkùnkù má tọrọ ọmọ yẹn tí ò wá san àbí ọmọ tó dé bí ọsọ ló kọ kú kò rí kankan mú wálé fún àdáwò ní tó gbé wálé bí kí wọn kájọ wọn ti ti má léwà ẹ lọkùn bí rẹ wá o àbí ọjà lè fi báyìí o àbí wọn pa o àbí kan àbí gbogbo àwọn tí wọn fẹ́ yẹ wọn tàgbà níjọ́ kìnìún àná ti báwọn kan náà ló bí wọn. ìwé ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ gbọ́ orí ẹ̀ sẹ́gbẹ́ yọ̀ọ́ sẹ́gbẹ́ fún òkúkú wọn kì í ọmọ yẹ̀gẹ̀ àwọn sàn fún òkú ṣùgbọ́n nígbà tí tọrọ ìjẹ́ náà náà tọrọ wá fún yọ bànújẹ́ ìyẹn lọ́kọ̀ yá sí pé nǹkan kọ̀ọ̀kan ti ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè máa kí ni nǹkan tó wà ń bẹ̀. látara bẹ́ẹ̀ tí nǹkan tó bá ṣẹlẹ̀ èèyàn ó gbà fọlọ́ kò sì ní sọ̀rọ̀ kọ̀rọ̀ nínú àdámọ́ ọmọnìyàn tí ò sì ti tó burú níbẹ̀ nínú ìlànà ìsìlám ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ ìtọ́gbà yẹn ló jẹ́ èèyàn ó bànújẹ́ kò sí nǹkan tó burú kó mi ọkọ̀ lójú ṣùgbọ́n bí èèyàn ń sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa àlámọ̀rí ọlọ́run ìyẹn lèèyàn ti jáde pé o ti ti ọjà àlà tó ti jáde pé kò nígbàgbọ́ sí nǹkan tó náà ọba tọ́ka dára fún un téèyàn ọba sì ní gbàgbọ́ àbí tí ọ̀gá tí nǹkan tó náà ọba ká dára àdéhùn lèèyàn ọba bọ̀ nídìí ẹ̀ tí ọlọ́run àti ọ̀gá àbọ̀wá kò ní lára nǹkan tí ìdígbàgbọ́ sí kádàrá bó ti tọ́ àdúgbò ti yẹ

ní ìwà bá ti ṣe sọ ọmọ yẹn pé ọmọkùnrin yìí dúró lásán èdè pé bí àgbẹ̀ yẹn ti ní pé túbọ̀ máa kí wọn dáadáa o àbí máa gbàrú dáadáa o àbí máa ṣe àtẹ́rù dáadáa o gbogbo àwọn tí ó jẹ́ gbàlagbà lọ́wọ́ àkàlẹ̀ yìí ètí tí yóò wá sọ nù ètí yóò bá sọ ní pé yóò fẹsẹ̀ ten thousand lọ́wọ́ nígbà táwọn yẹn bá dẹ́rù bá pé à níta àríyìn àdúgbò sọ́nà pé pé èrè ọmọ yìí mo fẹ́ fi ouro, vai